Drill 5. Reply same or different. Ẹsẹ̀ mẹ́rin. Ọmọ mẹ́ta. Different. Ọmọ mẹ́sàn-án. Ẹja méjì. Different. Mọ́tàgbọ́n yìí. Aràgbọ́n yìí. Different. Ọmọ wa. Aṣọ wọn same. lọ́mátawá ó fẹ́ owó. different. kì í jáde àádọ́ta. same. ó lẹ́yìn kan ọlọ́pàá kan. different. kò yà sọ́tún kò lọ lánàá. different ogún iyán. ó fẹ́ owó. different. ó ṣẹ̀ṣẹ̀ dé wọ́n sì kàwé. same.